fíìmù mo wò láàárọ̀ òru tó àárọ̀ lọ́jà ah, aago bíi mẹ́fà mọ̀ ti aago mẹ́fà kọjá ìṣẹ́jú bíi mẹ́fà ah, jẹ́mi pé ẹni kí mi o kẹ́ni òun lọ jẹgò ẹ̀yin ọmọ ọ̀dà ẹ̀yin ọmọ ẹ̀dà ẹ mi mú fóònù nì ẹ mi mú fóònù nì. bàbá fẹ. Ah, ayé rẹ̀ àdá bá mi mú fóònù. fóònù jù sínú omi yìí. wọ́n ṣe ni. ẹ wo. tẹ̀mẹ̀ bá fóònù ẹ̀ màlájú mọ́ ẹ̀ màtàmọ́ ẹ̀ gbàmọ́ èyí sí báyìí náà náà màtí ìsanwó rẹ̀ tẹ́kari yèsì mo máa pè báyìí yèsì mo sẹ̀ ṣe ẹ ṣe wọn lójú sómi. mo dé bá nú omi ni o. ọ dédé bá kí nú omi mọ̀mọ̀ sì bá nínú omi yìí sí báyìí mọ̀ màtí ìsanwó rẹ̀ màtí ìsanwó rẹ̀ àmì ìsanwó rẹ̀ mọ̀mọ̀ jẹ̀gò wọ́n náà. ayẹlẹ ìbọ̀là ń lọ ẹni.